let's give that praise and honor to him let's lift our voice give that honor to the lord dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọba tí òjò dẹni àgbégbẹ̀ ọba tí òjò rámáyé ọba tí òjò sọnù ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé jésù ṣe ọlọ́run mi ò máa ṣe o ọlọ́run mi ò máa ṣe o ọlọ́run mi ò máa ṣe o ọlọ́run mi ò máa yan o ọlọ́run mo gbé ọ ọlọ́run mo fọpẹ́ fún ọ. Honorable Mufenyefu. We honor you, God. We worship you, God. We exalt you, God. Excellent God, we thank you. Mighty God, we honor you. Wọ́n tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ́nà ayé wa. Wọ́n tó tó bẹ́ẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ lórí ilé wa. Wọ́n tó tó Let's thank him. Femi ìmoore hàn sí dúpẹ́ orí ọlọ́run nínú ayé rẹ dúpẹ́ orí ọlọ́run lórí iṣẹ́ rẹ dúpẹ́ orí ọlọ́run nínú ilé rẹ dúpẹ́ orí ọlọ́run nínú ayé ọmọ rẹ dúpẹ́ orí ọlọ́run ní gbogbo ọ̀nà ó ṣé alágbàwí ẹ̀dá ó ṣé alágbàwí ẹ̀dá ó ṣé alágbàwí ẹ̀dá ó ṣé ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà lift of voice exulting dúpẹ́ orí ọlọ́run yìí ọba tó ràn ọ́ lọ́wọ́ dúpẹ́ orí ọlọ́run ọba tó ràn ọ́ lọ́wọ́ Let's thank Him. Let's worship Him. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Jésù. Thank the Lord for God's grace. Thank Him for that love of God. Thank Him for the Spirit of the Over God. Dúpẹ́ fún ètò tó ní fọ́. Dúpẹ́ fún agbára tó kà ọ́. Ọlọ́run ò ṣeun. Ọlọ́run mi ò máa ṣeun. Ọlọ́run mi ò máa ṣeun. Ọlọ́run mi ò máa ṣeun. Ọlọ́run mi mo yàn ọ́. Ọlọ́run mo gbé ọ ọlọ́run fọ ọpẹ́ fún mo yìn ọ́ fún ètò ń nínú ayé mi mo yìn ọ́ fún ètò ń lórí ilé mi mo yìn ọ́ fún ètò ń lórí ọ̀nà mi mo yìn ọ́ fún ètò ń nínú ayé ọmọ mi mo yìn ọ́ fún ètò ń ẹ ká dúpẹ́ ọlọ́run rẹ yìí ká dùn ìṣoṣo ọlọ́run tó pọ̀ nípa tágbára we worship you we exalt you we magnify Thank him for that great love towards your life. Mo fẹ́ fún orí ọ̀fẹ́ ńlá. Ọlọ́run lórí ayé rẹ̀ sẹ́. Ọlọ́run mi ò máa ṣú. Ọlọ́run mi ò máa ṣú. Ọlọ́run mi ò máa ṣú. Ọlọ́run mi ò máa ṣú. Ọlọ́run mo dúpẹ́ o. Ọlọ́run mo yìn ọ́. Kábíyèsí tó kù nígbà tá a gbà. Mo fi ọpẹ́ fún. Mo fi ìyìn fún. Mo fògo fún. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Jésù ṣe. Olúwa ló máa ṣe. Olùgbàlà We worship you. A We exalt you. Dúpẹ́ dúpẹ́ ọba tó bẹ̀rẹ̀ dára rírí. Ọba tó jojú tì ọ́. Ọba tó dìkáyé bìkọ́ ọlọ́run Let's worship him. Ó ní gbogbo ọpẹ́ Lift your voice and bless the Lord. Ẹ ká gbóhùn wa sókè ká yín ọlọ́run. Ọlọ́run mo yàn ọ́ fún ayé lórí ayọ̀ ọmọ mi ọlọ́run yìn ọ́ lórí ìdáwọ́lé mi gbogbo ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run akọ́dá ayé o ṣé o ọlọ́run ìmọ́lẹ̀ o ṣé ọlọ́run ìgbàlọ́ mà ṣe é kìnìún ẹ̀yà júdà wọ́n tó pọ̀ nípa ìtagbára kìnìún ẹ̀yà júdà wọ́n tó lágbára lórí ohun gbogbo wọ́n tó lágbára lórí ayé mi let's exalt the Lord ẹ ká dúpẹ́ orí yìí orí ọlọ́run lórí ayé ẹ orí ọlọ́run tó fi àgbàdo rẹ yẹ lórí iṣẹ́ rẹ orí ọlọ́run tó fi gbàgbó orí ọlọ́run tó fi gbà yẹ lórí ilé rẹ orí ọlọ́run tó fi gbà dúró thank him exalt him ẹ ká dùgbà rẹ sẹ́ let's show our love for the Lord let's show our love for him let's show our love for the Lord for Jehovah ẹ ká dúpẹ́ orí ọlọ́run fún ayé wa ẹ ká dúpẹ́ orí ọlọ́run fún ayé ọmọ rẹ ẹ ká dúpẹ́ orí iṣẹ́ rẹ̀ ẹ ká dúpọ̀ lọ́rùn nínú ayé ọmọ rẹ̀ ọlọ́run gbà ló máa ṣe jésù ṣó jésù ṣó jésù ayọ̀ jésù afọpẹ́fọ́ jésù àfihìnfọ́ jésù àfi gbogbo ògo fọ́ gbogbo ògo yẹlé rẹ̀ bàbá lift of all and worship the lord ẹ ká gbé jésù yìí ga ẹ ká yìn ẹ ká dúpẹ́ orí rẹ̀ sẹ́ẹ́ orí ọlọ́run lórí ayé wa orí ọlọ́run lórí iṣẹ́ wa orí ọlọ́run lórí ayé ọmọ wa dúpẹ́ orí ọlọ́run yìí jésù ṣe jésù ṣe jésù ṣe mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo yàn mo fi yìn fún ọ mo fi gbogbo ògo fún ọ mo fi gbogbo ọlá fún ọ mo fi gbogbo ògo fún ìwọ jésù fún orí rẹ lórí ayé mi. Thank Him. Show your love for Him. Give the Lord the praise. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́run of Judah. Ìwọ kìnìún ẹ̀yà Judah. Mo yìn ọ́. Ìwọ Judah. Mo fọpẹ́ fún. Ìwọ Judah. Mo yìn ọ́. Ìwọ Judah. Mo gbé ọ ga. Judah. Mo fògo fún. Ìwọ Judah. Mo yìn ọ́. Ìwọ Judah mo gbé ọ̀gá ìwọ kìnú ìyá Júdà àfihàn fún ọ ìwọ kìnú ìyá Júdà àfi gbogbo ògo fún ọ ìwọ kìnú ìyá Júdà àfi gbogbo ọlá fún ọ thank him let's lift our voice and give the Lord the praise dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí father we exalt you ọlọ́run àyàn o jésù ṣe o jésù ṣe o o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o ṣe o jésù ṣe o èmi yóò. comigo. dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Jésù yìí lift your voice and bless the Lord dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí ọba tó ṣàánú fún ọ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ṣe ni máa dúpẹ́ ṣe ni E aí Jésù ṣe èmi ó ta dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gbèsè ọpẹ́ wa pọ̀ níwájú Olúwa Ifá we thank you Ọlọ́run á fi èèyàn fún ọ Ọlọ́run á fi gbogbo ògo fún ọ we worship you Ọlọ́run á yàn ọ́ we exalt you Ọlọ́run á gbé ọ ga we worship you Ọlọ́run á yàn ọ́ for your grace in my life. I yearn fún orí ọ̀fẹ́ rẹ nínú mi. For your love, for your kindness in our life, fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé mi. Somebody lift your voice and just begin to bless the Lord. Bi ohùn rẹ sókè kò yin Ọlọ́run. Thank him, glorify him. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ohun tí ó ṣe yìí o. Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò mà ṣe wọ́n. Ọlọ́run ò mà ṣe wọ́n. Ọlọ́run ò mà ṣe wọ́n ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo gbé ọ we exalt you we magnify you ìwọ la yìn ìwọ la dúpẹ́ lọ́wọ́ rẹ̀ in Jesus name our Lord we pray let us begin to ask him to forgive everything olúwa dá gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ọlọ́run ẹ̀dá porúkọ Jésù all my sin before you ẹ̀ porúkọ Jésù dáadáa Lord you are God forgive all my sin ẹ pe orúkọ Jésù ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo èyí tí ò jẹ́ kí n rí ògo rẹ all my sin I will not allow your glory to lie èyí tí ò jẹ́ kí ògo rẹ farahàn nínú ayé mi ẹ já pe orúkọ Jésù mi ta wá sẹ́ ọlọ́run dárí mí ẹ orúkọ Jésù the Lord your God forgive all our sin ẹ pe orúkọ Jésù làṣẹ kórè àǹtàríyàwá orúkọ jésù sẹ olúwa dáríjì mí ẹ pé jésù mi tẹwà ta lọ́jọ́ wa God to forgive every sin in the name of Jesus open your heart to pray pray and talk to God in the name of Jesus open your heart to him in the name of Jesus orúkọ jésù olúwa dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo tí ò jẹ́ ká rí ìwọ ọlọ́run dàrú aláwọ̀ mi tí ò jẹ́ kó ògo rẹ fara mọ́ ayé mi olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹja porúkọ jésù ìwọ ẹ̀jẹ̀ jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ let the blood of jesus wash away your sin ẹ porúkọ jésù that the blood of the lamb wash away my sin ìwọ ẹ̀jẹ̀ jésù pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ ọlọ́run lánàá gbàgbà ask the blood of jesus to wash away every sin in your heart kó wẹ gbogbo àbàwọ́n gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò yà mí sí mọ́ olúwa yà mí sí mọ́ fún ẹ olúwa yà mí sí mọ́ olúwa yà mí sí mọ́ yà mí sọ́tọ̀ fún ìwọ ọlọ́run ní orúkọ jésù olúwa yà mí sí ẹnìkan gbàdúrà pé kí ọlọ́run kó yọ̀ sí fún iṣẹ́ rẹ̀ olúwa yà yọ ọmọ mi sí olúwa yà ìrìn àjò mi sí mọ́ orúkọ jésù olúwa yà mí sí agbára jíǹde yà mí sí ní orúkọ jésù sọ fún ọlọ́run na lord should purify your heart yẹ ọkàn mi sí mọ́ ní orúkọ jésù ẹ pọ orúkọ jésù olúwa yà mí sí mọ́ ọlọ́run ńlá ló gbàdúrà ọlọ́run yà mí sí mọ́ yà ayé mi sí mọ́ yà ọ̀nà mi sí mọ́ ẹ pọ orúkọ jésù ọlọ́run alààyè olúwa yà mí sí mọ́ orúkọ jésù dára ọlọ́run yà mí sí mọ́ ọlọ́run yà mí sí mọ́ ẹ sọ fún ọlọ́run pé kí olúwa kó yọ ọ sí ọlọ́run yà mí sí lóde o yà ayé mi sí yà ọ̀nà mi sí mọ́ yà ṣẹ́ mi sí mọ́ ẹ sọ fún ọlọ́run olúwa yà mí sí mọ́ fún ògo rẹ̀ ní orúkọ jésù olúwa yà mí sí mọ́ olúwa wọnú ọkàn mi wá olúwa wọnú ọkàn mi wá olúwa gbé mi wọ̀ olúwa wọnú ọkàn mi wá ẹ kọ orúkọ jésù olúwa wọnú ọkàn mi wá ẹ má gbé mi wọ̀ ẹ kọ orúkọ jésù olúwa wọnú ọkàn mi wá ẹ má gbé mi wọ̀ ẹ gbàládùá pé kí ọlọ́run kó wọnú ọkàn rẹ wá ní orúkọ Jésù kí ẹ̀mí Ọlọ́run kó gbé ọwọ́ ẹ pé orúkọ Jésù Olúwa wọnú ọkàn mi wá ẹ̀mí Ọlọ́run gbé mi wọ̀ ní orúkọ Jésù Olúwa wọnú ọkàn mi wá let the spirit of the Lord fill your heart right now ní orúkọ Jésù kí ẹ̀mí Ọlọ́run kó wọnú ọkàn rẹ lọ ní orúkọ Jésù kí ẹ̀mí Ọlọ́run kó wọnú ayé rẹ lọ ẹ pé orúkọ Jésù Olúwa gbé mi wọ̀ Olúwa yà mí sùn Olúwa yọ ọkàn mi sùn orúkọ jésù sẹ́ màṣíkò ramakata rìpọ̀sù tó lè mẹsẹ̀ntẹ̀ orúkọ jésù olúwa yà mí sùnà ní orúkọ jésù olúwa gbé ọkàn mi wọ̀ orúkọ jésù olúwa yà mí sùnà ẹ sọ fún ọlọ́run màtàrí àmà síkò tó lè mẹ ṣìkórí àmà kùsà kálàbà rìpọ̀ntorí àmà síntẹ̀lẹ́bọ̀ ẹ kú orúkọ jésù bí kí ọlọ́run aláìkó yọ̀ sí ma ọlọ́run aláìkó gbé ọkàn rẹ wọ̀ olúwa yà mí sùnà. olúwa gbé ayé mi wọ̀ olúwa yà mí ṣìnà olúwa gbé ọkàn mi wọ̀ ẹ orúkọ jésù olúwa yà mí ma ní orúkọ jésù olúwa yà mí fún kó yà ọkàn rẹ sìnà kó yà ayé rẹ si kó yà ilé rẹ sìnà olúwa yà mí ní orúkọ jésù látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí látòrí lọ olúwa yà mí ẹgbà ládùá bí gọ́rọ̀ kó yọ̀ sílá gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ́ orúkọ olúwa mú sátọ̀ wá olúwa agbára rẹ lónìí Lord let me experience you in your power olúwa mú sátọ̀ wá jẹ́ agbára jẹ́ kí ayé mi rí agbára rẹ ẹja sọ́dàdúà orúkọ jésù olúwa mú olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ nínú ayé mi lónìí ní orúkọ jésù olúwa mú sátọ̀ wá olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ ní orúkọ jésù olúwa mú sátọ̀ wá olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ ní orúkọ jésù màṣíkò torí àmàṣíkàwà màtúrí ẹ̀mẹ̀ṣíkẹrẹ o orúkọ jésù olúwa mú sátọ̀ wá olúwa jẹ́ agbára rẹ ní orúkọ jésù màsíkè tẹ́lẹ̀ àmàṣíkàwà open your heart to God olúwa mo sàtọ̀ wá ní orúkọ jésù olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ nínú ayé mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ńlá ló gbàgbà olúwa mo sàtọ̀ wá olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ lórí iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run porúkọ jésù olúwa mo sàtọ̀ wá olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ ọlọ́run porúkọ jésù olúwa mo sàtọ̀ wá olúwa jẹ́ kí n rí ọ̀nà agbára rẹ lórí ayé mi ní lórí iṣẹ́ mi ẹ pé orúkọ Jésù pé ó ń sàtọ̀ ọlọ́run wa mo dàn kó orí inú agbára rẹ̀ ó dàn kí n ro inú agbára rẹ̀ ọlọ́run wa rẹ̀ ní orúkọ Jésù rìsántò yà máa sàtìrà màá yá kó yà máa ṣí ìdìbò ẹ gbàládùá bó sàtọ̀ wa mo fẹ́ rí inú agbára rẹ̀ ní orúkọ Jésù olúwa mo sàtọ̀ wa mo fẹ́ rí ọ̀nà agbára rẹ̀ ní orúkọ Jésù nínú ayé mi nínú ayé ọmọ mi ẹ pé orúkọ Jésù ẹ̀mọ́ sọ́tọ̀ wá ní orúkọ Jésù ó yẹ kí n dán agbára rẹ rèpòṣó nítorí ẹ̀ máa sàǹdíà rèpòṣó nítorí ẹ̀ máa sàǹdíà rògbòṣàǹdíà rògbòṣàǹdíà orúkọ Jésù kó sàtọ̀ wá ó fẹ́ rí inú agbára rẹ ní orúkọ Jésù mo fẹ́ rí ọdún ògo rẹ bàbá ní orúkọ Jésù ẹni máa Ísírẹ́lì mo fẹ́ rí ọdún ẹwà rẹ ẹ̀mí máa mo sàtọ̀ wá olùwàjẹ́kiri ọdún agbára rẹ lónìí o ní orúkọ Jésù lórí ayé mi lórí ayé ọmọ mi ọlọ́lá ló gbàdúrà mo fẹ́ rinú agbára rẹ̀ ní orúkọ Jésù ẹ̀mọ́jẹ́ rí ọ̀nà agbára rẹ̀ ní orúkọ Jésù ẹ̀mí ọ̀nà rí ọ̀nà agbára rẹ̀ ní orúkọ Jésù lórí ayé mi Olúwa mo sátọ̀ gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ orúkọ Jésù Olúwa bá ayé mi pàdé ní àárọ̀ yìí mo nílò agbára rẹ̀ bá mi pàdé Father, I need your grace olúwa bá ọ̀nà mi pàdé ẹ pe orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa tàgbára nínú agbára rẹ lónìí olúwa bá ayé mi pàdé ẹ pe orúkọ jésù nínú agbára rẹ lónìí olúwa bá ayé bá ọ̀nà mi pàdé ẹ ìyanu ayé mi ṣẹlẹ̀ let my miracle happen olúwa bá ayé mi pàdé bá ọ̀nà mi bá ọkàn mi pàdé bá ìrìn àjò ayé mi pàdé ọlọ́run lọ́wọ́ gbàdúrà orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa agbára olúwa bá ayé mi pàdé ní orúkọ jésù ládùúgbò pọ̀ jésù sẹ́ olúwa bá ayé mi pàdé láàárọ̀ yìí lóru èní ni o ó yá bá ayé mi pàdé ẹ orúkọ jésù olúwa bá ayé mi pàdé gbúwà gbúwà lórúkọ jésù kìsì olúwa fàgbára rẹ ṣe tèmi o bàbá I'm not olúwa fi agbára yanjú ọ̀rọ̀ ayé mi olúwa fi agbára yanjú ọ̀rọ̀ ilé mi olúwa fi agbára ṣe tèmi ní ọdún yìí agbára ọlọ́run yanjú ọ̀rọ̀ ayé mi lónìí o let the power of God say to you somebody lift your voice and call upon the Lord olúwa fi agbára rẹ ṣe ti ayé mi lónìí ẹ pe orúkọ Jésù mi tẹwàá sẹ́ olúwa fi agbára rẹ yanjú ọ̀rọ̀ ayé mi ayé mi ń fẹ́ àtúnṣe yìí olúwa fi agbára rẹ tú ayé mi sílẹ̀ lónìí as the lord imantari amashinduliaba lift your voice to god nítorí ọlọ́run kò lu agbára ẹ lórí ayé rẹ o olúwa lu agbára ẹ lórí ayé mi olúwa fi agbára ẹ yanjú ọ̀rọ̀ ayé mi ọlọ́run lanu gbàdúà olúwa fi agbára ẹ yanjú ọ̀rọ̀ ayé mi ẹ pọ orúkọ jésù olúwa fi agbára ẹ yanjú ọ̀rọ̀ ilé mi orúkọ jésù dáadáa olúwa bàbá ìyànjọ ọ̀rọ̀ iṣẹ́ mi ẹ sọ fún ọlọ́run máa ṣí torí a máa ṣí ìtẹ̀bọ̀ orúkọ jésù dára olúwa fọwọ́ bá ìyànjọ ọ̀rọ̀ ayé mi ẹ po orúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa tágbára olúwa fọwọ́ ayé mi ẹ po orúkọ jésù a máa torí a máa káàdì àwà jésù sẹ́ olúwa ayé mi somebody pray gbàládùá pé kí ọlọ́run alààyè ó fi ọwọ́ agbára rẹ̀ yanjú ọ̀rọ̀ ayé lónìí olúwa fọwọ́ agbára rẹ̀ yanjú ọ̀rọ̀ ilé mi lónìí olúwa fọwọ́ agbára rẹ̀ yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi lónìí olúwa fọwọ́ agbára rẹ̀ yanjú ọ̀rọ̀ ilé mi lónìí ẹ pe orúkọ jésù olúwa fọwọ́ agbára rẹ̀ fi yanjú ọ̀rọ̀ ayé mi fi yanjú ọ̀rọ̀ iṣẹ́ mi fi yanjú ọ̀rọ̀ ilé mi fi yanjú ọ̀rọ̀ ayé ọmọ mi ọwọ́ agbára ńlá èyí tí ọwọ́ agbára ńlá èyí tí màá fi ń gbórí ẹni sókè ní orúkọ Jésù olúwàfẹ́ wá gbà ní ọjọ́ ọ̀rọ̀ ayé mi somebody pray ratari amasindelewo rimpandale amasandelewo rimpandale amasandelewo ní orúkọ Jésù olúwàfẹ́ wá gbà rẹ ní ọjọ́ ọ̀rọ̀ ayé mi ní ọjọ́ ọ̀rọ̀ iṣẹ́ mi ní ọjọ́ ọ̀rọ̀ ilé mi orúkọ Jésù olúwàfẹ́ wá gbà rẹ ní ọjọ́ ọ̀rọ̀ ayé mi lónìí ọwọ́ ńlá ló gbàdúrà ọwọ́ agbá ọlọ́run ní orúkọ Jésù to set you occasion láti ọjọ́ ọ̀rọ̀ ayé rẹ láti ọjọ́ ọ̀rọ̀ ayé mi láti torí rẹ ṣe ní orúkọ Jésù Olúwa náà wá gbára rẹ lónìí fi yanjú ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù ọlọ́run tó pọ̀ nípa àtagbára gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá orúkọ Jésù lọ́wọ́ ìgbè òkùnkùn Olúwa tú mi lẹ̀ Lord set me free lọ́wọ́ ìgbè òkùnkùn ah, lọ́wọ́ agbára tí ń di ayé ẹni mọ́lẹ̀ ọlọ́run nìkan ló lè ṣe o ìyàn agbára olè ní láti túra ẹ̀ lọ́wọ́ òkùnkùn agbára olè ṣe fẹ́ sọ ṣùgbọ́n nígbà tí agbára ọlọ́run bá dé sínú ayé yàn tí jésù bá farahàn á ba gbogbo iṣẹ́ òkùnkùn yẹn lọ́wọ́ ìgbè òkùnkùn lọ́wọ́ ìgbè òkùnkùn lọ́wọ́ agbára kágbára olúwa tú ayé mi sílẹ̀ wáyé mi gba ìtúsílẹ̀ ẹ kó wọ jésù ìwọ ilé mi lọ́wọ́ ìgbè òkùnkùn olúwa tú mi sílẹ̀ ẹja porúkọ jésù mi tẹwàṣẹ lọ́wọ́ ìgbèkùn òkùnkùn olúwa tú ilé mi sílẹ̀ ọmọlọ́run bẹ́ẹ̀ kó lanu gbàdúrà o lọ́wọ́ ìgbèkùn òkùnkùn ní orúkọ jésù olúwa tú ayé ọmọ mi sílẹ̀ ẹ pé orúkọ jésù lọ́wọ́ ìgbèkùn òkùnkùn olúwa tú ayé mi sílẹ̀ rasantalama kóntalama ṣàǹtìlẹ́wọ̀ màrúsọ torí àmàkàndínlẹ́wọ̀ ṣàǹtìlẹ́wọ̀ ẹ pé orúkọ jésù rìpàtóríà máa sí kelebo ẹgbàá ládùá ẹ sọ fún Ọlọ́run lọ́wọ́ ìgbè kókùkù Olúwa tú mi sílẹ̀ Olúwa tú mi sílẹ̀ Olúwa tú mi sílẹ̀ Olúwa tú mi sílẹ̀ ẹ pé Jésù mi tẹwà lọ́wọ́ ìgbè kókùkù lọ́wọ́ àgbà tí ń sọ ayé ẹni mọ́lẹ̀ ní orúkọ Jésù lọ́wọ́ ogun tí ń dé ayé ẹni mọ́lẹ̀ lọ́wọ́ ogun tí ń dé ògo mọ́lẹ̀ ẹ pé orúkọ Jésù lọ́wọ́ ìgbè kókùkù ẹ̀yin ogun ọ̀run o ń bọ́ lónìí ọmọlọ́nla ló gbàdúrà lọ́wọ́ ìgbèkùn òkùnkùn ẹ̀jẹ̀ ń bọ́ lónìí ní orúkọ Jésù ẹ sọ fún Jésù bìtẹ̀wà lọ́wọ́ ìgbèkùn òkùnkùn ní orúkọ Jésù gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pọ orúkọ Jésù gbogbo aṣọ ìbòjú gbogbo aṣọ ìbòjú tó bo ògo mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ adúsájú àwọn èèyàn báyìí ayé ò ní rí tó lóun tó bò remember the spirit world control the physical world ohun ẹ̀mí ló ń darí ohun tó rí yẹn o there's everything in life. there's a even though the plane that you are flying there's a spirit behind everything there's a, I'm not saying evil spirit it must be the spirit of God because anything good that brings blessing from to you is from God e, kò ṣáà jẹ́ ìwọ ló ṣe plane o ọlọ́run ni because ọlọ́run mọ̀ pé you're going to fly in it hallelujah ọlọ́run ló fún èèyàn ní àìdíà mọ́tò he knows that you go to drive the car so gbéra ah, àwọn ẹ̀jẹ̀ ìyìnbó kò sáàjẹ̀ ìyìnbó kankan ọlọ́run ni every good every perfect gift is from the Lord every good gift and perfect gift is from the Lord ọgbọ́n ọlọ́run ni internet ọgbọ́n ọlọ́run ni now I'm reaching out to you ọgbọ́n ọlọ́run ni Satan we play it out so ẹ ò bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ìbòjú òkùnkùn ètò bu ayé mi ọlọ́run bẹ̀ ti já dànù gbogbo aṣọ ìbòjú òkùnkùn ètò gbogbo iṣẹ́ mi olúwa bẹ̀ sí bá mi já dànù lóru ìní ni kò ṣàṣepé yẹn fún mi o lóru ìní kò ṣẹ́gun yẹn fún mi o aṣọ ìbòjú òkùnkùn tó jẹ́ kó lórí rí ọ èyí tó jẹ́ kó rọ́nà àbáyọ gbogbo aṣọ ìbòjú òkùnkùn áà ètò bu ayé mi olúwa bá mi já ẹja gbàdúrà orúkọ jésù orúkọ jésù ah, ọba tó kọ̀ nípa dágbára gbogbo aṣọ ìbòjú òkùnkùn èyí tó ń bo ayé mi bàbá ní orúkọ jésù olúwa bẹ̀rẹ̀ sí bá mi jà ẹ̀jẹ̀ àgbàládùá orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo aṣọ ìbòjú òkùnkùn èyí tó ń bo ayé gbogbo iṣẹ́ mi èyí tó ń bo ayé ọmọ mi èyí bo ọ̀nà mi gbogbo ẹgbàládùá ní orúkọ jésù gbogbo aṣọ ìbòjú òkùnkùn èyí bo ìrìn àjò mi ó yẹ sọ fún ọlọ́run àlà níbi ayi makari masaida ayi makuri masiri bukusaida ẹ sọ fún Ọlọ́run gbogbo aṣọ ìbùdókò ìdógbò àgọ́ ara mi ara sáyidà kò wọlé sáyidà ẹ pọ orúkọ Jésù Olúwa bẹ̀ sí mú kú wa as to take every coverage that covered your life uh, for failure for stagnancy gbogbo aṣọ bòjú òkùnkùn nínú ayé mi ní orúkọ Jésù oyá oyá oyá lórí iṣẹ́ mi gbogbo aṣọ bòjú òkùnkùn ètò òde olóore rí ọ ẹ pọ orúkọ Jésù olúwa já lónìí olúwa ká ogun ọ̀run ká masiko totole meshikaba lapatoto kele mesekelebo maseketele masekelebo masiketelebo kapataba maseketelebo masikelebo dua dua lórúkọ jésù kristi olúwa olúwa bá wí o sátani olúwa bá o. I'll Zakari, Yade, Yade. fẹ́ kí n kọjá síbi ayé rẹ ẹ pé orúkọ Jésù gbogbo ènìyàn Olúwa bá ọ wí lónìí ìwọ májẹ̀mú kí májẹ̀mú ìwọ ohunkóhun lórí ayé mi ìwọ agbára kágbára lórí ayé ọmọ mi ẹ pé orúkọ Jésù Olúwa bá ọ wí lónìí ìwọ májẹ̀mú ìfàsẹ́yìn bẹ́ẹ̀ kò sí fi agbára ẹ bọ́ ohun tó ń ṣẹlù nínú ayé ẹ ti ṣẹ́ ní ìrìn yẹn o Olúwa bá lónìí ìwọ agbára jíregbé Eh, gbogbo agbára tí ń so ògodò fún àá tí ò jẹ́ kí ògo ọlọ́run tànú ayé ẹ olúwa bọ́ orí lónìí gbogbo májèmá dá ayé ẹni padà ìgbà padà lọ́ọ̀rì bùkì today olúwa bọ́ orí lónìí nínú ayé mi olúwa bọ́ orí lónìí lórí iṣẹ́ mi wàá tó jẹ́ kí n dìde àgbà ní ká yẹ ẹni máa rákòrò olúwa lónìí ní orúkọ jésù lórí ayé mi I will lift our voice and pray. Pé agbára àjíǹde bá wí. Agbára yẹn o. Agbára àjíǹde bá wí. Ohun yẹn lórí ayé rẹ o. Agbára àjíǹde bá wí. Ọwọ́kọ́wọ́ yẹn lórí ayé rẹ o. Agbára àjíǹde bá wí. Olúwa bá wí lónìí o. Ìwà agbára yìí. Ràṣẹ́ nítorí àmàṣàǹdíà. Màkàlì màkún sàtòlì àwa. Ẹgbàá ládùá. Olúwa bá agbára yẹn wí o. Mo bọ́ mo bọ́ lórúkọ Jésù. I am free mo bọ́ ọ lọ́wọ́ ìgbèkùn àìrọ́mọ bíi àìróore tọ́ka sí mo bọ́ ní orúkọ Jésù ọ̀run tú mi sílẹ̀ ọ̀run tú mi sílẹ̀ ọ̀run tú mi sílẹ̀ ọ̀run tú mi sílẹ̀ orúkọ Jésù ní gbogbo agbáfáyé ẹni sẹ́yìn ọ̀run tú ayé rẹ sílẹ̀ gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ pé orúkọ Jésù níbi àyè ńlá Olúwa gbé ìrànlọ́wọ́ dìde fáyé mi Olúwa bá mi gbé ẹrù ayé mi ó ní ká sọ bọ́ nínú ti lọ because he care for you olúwa ẹrù ayé àwọn ọmọ mi olúwa bá mi gbé olúwa bá mi gbé ẹrù ìrìn àjò yìí ó ti tiraka títí títí títí títí olúwa bá mi gbé ẹrù ìjọ ayé mi olúwa bá mi gbé ẹrù ayé mi o orin yẹn sọ wá bá mi gbẹrù mi o bàbá bá mi gbẹrù mi dórí má ṣe bá mi dá bùkátà mi o jésù ọba iye ẹ orúkọ ọlọ́run bá mi gbé ẹrù ayé mi lónìí o ẹrù ayé mi bá mi gbé ẹrù ayé mi bá mi gbé ogun tó ju ayé rẹ lọ yẹn ọ̀run kò ṣẹ lónìí orúkọ jésù lord carry my load for me olúwa bá mi gbé ẹrù ayé mi ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi gbé ẹrù ayé àwọn ọmọ mi ní orúkọ jésù ẹ̀dá sọ́dàdúà orúkọ jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ nígbà tágbára olúwa bá mi gbé ẹrù ayé mi ẹgbàládùá ọlọ́run tó pọ̀ nígbà tágbára olúwa bá mi gbé ẹrù ayé mi ẹrù ayé mi tó wúwo fún mi ní orúkọ jésù ẹrù ayé mi tó wúwo nú ayé mi olúwa gbé fún mi olúwa bá mi gbé ẹrù ayé mi ẹgbàládùá olúwa gbé olúwa gbé gbé ẹrù ayé mi bàbá ẹ sọ dàdúà ẹ sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó gbé ẹrù ayé mi ní orúkọ jésù ẹrù ayé mi ètò wúwo fún mi láti gbé ẹrù ayé àwọn ọmọ mi ètò wúwo láti gbé ẹjẹ àgbàládùá olúwa gbé lónìí ẹ orúkọ jésù olúwa gbé ẹrù ayé mi fún mi ní orúkọ jésù olúwa gbé ẹrù ayé mi fún mi somebody pray lánàá kó gbàdúrà lálọ́sọ káàdì ló gbogbo ẹrù tó wọ̀ mí lọ́rùn ní orúkọ jésù gbogbo ẹrù tó wọ ayé mi lọ́rùn olúwa bá mi gbé ẹgbàládùá ní orúkọ ẹrù lórí you have been trying concerning your papers concerning your journey concerning that business ẹ̀yin ogun ọ̀rẹ́ bá mi gbé ẹ bá mi gbé ẹrù ayé mi o ẹ bá mi gbé ẹrù ayé mi o ẹ bá mi gbé ẹrù ayé mi o amọ̀lọ́run lanu gbàdúrà porúkọ Jésù yẹn dáadáa ni mo fẹ́ kó gbà ni mo fẹ́ kó porúkọ Jésù pé kí ọ̀run bẹ́ẹ̀ gbé ọ̀run bá mi gbé ọ̀rọ̀ ayé mi I cast my body ní orúkọ gbogbo ogun àṣetì gbogbo ogun àmúbọ̀ ní orúkọ Jésù gbogbo ìtìjú ní ogun tó jẹ́ kẹrù yẹn wọ̀ ọlọ́run tí ò jẹ́ kó rí gbé gbogbo agbára tí ò jẹ́ kó rí gbé ah, óyá óyá agbára yẹ ẹ̀ṣẹ̀ gbé olúwa ọlọ́run alààyè bẹ́ẹ̀ mi gbé ẹrù ayé mi ọmọ náà lanu gbàdúrà ò bá ké pé pé kó bẹ́ẹ̀ gbé ẹrù ayé ẹ̀ ò bá ké pé olúwa bá mi gbé ẹrù ayé mi olúwa bá mi gbé ẹrù ayé mi ó tó gẹ́ o eléyìí tí mo dá gbé tó ó tó ẹ̀yin ogun ọ̀run ràn mí lọ́wọ́ ẹ bá mi gbé ẹrù ayé àwọn ọmọ mi àà ah, ah, níbo ló wà màmá orúkọ jésù ò bá pẹ́ tó yọ àà ah, rìsáǹtì rẹ̀ bàkà ẹ bá mi gbé ẹrù ayé mi ẹ ràn mí lọ́wọ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa ẹnìkan gbàdúrà ọlọ́run nínú ọdún yìí ẹ jẹ́ ó ṣeé ṣe fún mi lord make it possible for me kí èmi náà nàró láyé ọlọ́run nínú ọdún yìí ẹ jẹ́ kó ṣeé ṣe fún ayé àwọn ọmọ mi ẹ porúkọ jésù gbogbo ènìyàn sọ fún ọlọ́run ìwọ tó pọ̀ ní pàtàgbára ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi ní ọdún yìí kémi náà rí olùrànlọ́wọ́ ńlá kẹ porúkọ jésù olúwa ẹ jẹ́ kó ṣeé ṣe fún mi ní ọdún yìí ẹ fàyè gbà mí ẹ ràn mí lọ́wọ́ ẹ porúkọ jésù gbogbo èèyàn nínú ọdún yìí ẹ jẹ́ ó ṣeé fún mi ẹ fàyè gbà mí ẹ ràn mí lọ́wọ́ nínú ọdún yìí ẹ jẹ́ ó ṣeé ṣe fún mi ẹ fààyè gbà mí ẹ ràn mí lọ́wọ́ nínú ọdún yìí ẹ jẹ́ kó bọ́ sí fún mi ẹ fààyè gbà mí ẹ ràn mí lọ́wọ́ mẹ́kọ̀ọ́ porúkọ nínú ọdún yìí ni ọdún yìí ò gbọdọ̀ tó fún ọrù oṣù yìí ò gbọdọ̀ tó já ọlẹ̀ ó yá ó yá ó yá ó yá ai masaida àṣẹ ọlá ti gẹ́tì ẹnu ọdún yìí o nínú ọdún yẹn fààyè gbà mí ní ẹ jẹ́ ó ṣeé ṣe fún mi ìgbédìde o ẹ jẹ́ ó ṣeé ṣe fún mi o tí mò ń béèrè o tí mò ń bọ̀ sọ olúwa o ọkàn mi ń pòǹgbẹ fún that very thing that your heart is crying for that you are seeking the face of the Lord for o ayé rẹ ń béèrè yẹn that your life is requesting before the Lord o tó ń kalẹ̀kùn rẹ̀ sẹ́ ó yẹ ó yẹ ẹ fi lé mi lọ́wọ́ ẹ fi lé mi lọ́wọ́ ẹ fi lé mi lọ́wọ́ ẹ fi lé mi lọ́wọ́ ní orúkọ Jésù ẹ ṣe fún mi ẹ ṣe fún mi ẹ ṣe fún mi ẹ ṣe fún mi nínú ọdún yìí ẹ ṣe fún mi nínú ayé àwọn ọmọ mi ẹ ṣe fún wọn lórí iṣẹ́ mi ẹ ṣe fún mi ó yá ó yá ó yá ó yá ó yá ó yá lórúkọ Jésù ó yá ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe àkàtáyà gàdàgàbà rakandele bìkìgàbà rakandele bìkàbà ó ṣìkàbà ọ̀nà ẹ̀ kó bẹ̀ sí la ó ọ̀nà kìí mọ́jọ́ kó bẹ̀ sí fún ọ lórúkọ Jésù ọ̀nà kó bẹ̀ ṣe fún mi lórúkọ Jésù Kristi olúwa wa ṣé fún mi ṣé fún mi ṣé fún mi ṣé fún mi ṣé fún mi ó bàbá ṣé fún mi ṣé fún mi ó olúwa bá mi yanjú ọ̀rọ̀ ayé ọmọ mi yìí mo gbé tọ̀ wá ní ayé mi rèé ayé ọmọ mi rèé ìrìn àjò iṣẹ́ mi rèé ọlọ́run mi lè ṣe é ọlọ́run mi má bí màá ṣe ṣe omi ìmọ̀nà tí ń gbé gbà mo wojú rẹ jẹ́ kí n rí ìrànwọ́ gbà àìlúdọ́ ó bá jẹ́ kí n ráàánú gbà ọlọ́run mi má bí màá ṣe ṣe mi ìmọ̀ ṣe ó yá kọ́ mi ẹ̀yọ́ rẹ bẹ̀ sí kọ́ mi ọlọ́run mi ìmọ̀nà tí màá gbé gbà ẹ bá mi tọ̀nà náà ẹ ṣí ilẹ̀kùn orí ayé mi sílẹ̀ fún mi ẹ má jẹ́ wáyé yà ẹ má jẹ́ wáyé ẹkún ẹ má jẹ́ wáyé òṣè ó yẹ gbogbo agbára ìkorò lórí ayé àwọn èèyàn yìí ó yẹ kó pòórá ẹ sọ́dàdúrà jésù orúkọ jésù ọlọ́run tó pọ̀ ní pàtàgbára ẹ má jà wáyé ìyàwó ẹ má jà wáyé ẹkún ẹ má jà wáyé òṣè ní orúkọ jésù ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde àákàdóyà ṣíkò labagaba lomprendo síkẹlẹbọ ẹ pọ orúkọ jésù agbára jíde kó dìde fún ọ agbára jíde kó dìde fún ayé rẹ agbára jíde kó dìde fún ayé ọmọ rẹ agbára jíde kó dìde lórí iṣẹ́ rẹ agbára jíde kó dìde fún mi ní orúkọ jésù agba jíde kó ràn ní of resurrection come to help you agbára jíde kó de fún ayé rẹ agbára jíde kó de fún ayé ọmọ rẹ agbára jíde kó de fún dị agbára jíde de fún ayé rẹ agbára ní orúkọ jésù agbára jíde de dị ayé rẹ agbára jíde dị agbára jíǹde dìde fáyé mi agbára jíǹde dìde fáyé mi agbára jíǹde dìde fáyé mi agbára jíǹde dìde fúnṣẹ́ mi agbára jíǹde dìde fáyé ọmọ mi agbára jíǹde dìde fún ilé mi agbára jíǹde dìde fáyé ọmọ mi agbára jíǹde dìde fáyé ọkọ mi ní orúkọ Jésù jẹ́ kí agbára jíǹde kó dìde fún ọ ní orúkọ kó gbé ọ dìde agbára jíǹde gbé mi dìde agbára jíǹde gbé mi dìde gbé ọmọ mi dìde gbé iṣẹ́ mi dìde gbé mi dìde lọ́wọ́ ìràkòrò ẹ pe orúkọ Jésù egbe medide egbe medide anyị na obodo akpụrụ mara ayé mi òwúrọ̀ wà lójú kan mọ́ iṣẹ́ mi òwúrọ̀ wà lójú kan mọ́ agbára jíǹde gbé mi dìde agbára jíǹde gbé ayé mi dìde agbára jíǹde gbé mi dìde ní orúkọ Jésù ọlọ́run lánàá gbàdúrà kí agbára jíǹde gbé ọ dìde nínú ọdún yìí ni olúwa agbára jíǹde gbé mi dìde olúwa agbára jíǹde gbé àwọn èèyàn yìí dìde agbára tí ń gbé ayé dìde gbé mi dìde ní orúkọ Jésù gbé mi dìde gbé iṣẹ́ mi dìde ara sante o manande lebe kí sante lebo orúkọ Jésù. Jésù kí agbára àjíǹde gbé ọ dìde gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ kú orúkọ Jésù olúwa níbi táyé fi mílẹ̀ sí ibi tí àkókò àtìgbà fi mílẹ̀ sí ibi tí circumstances of life fi mílẹ̀ sí arákùnrin ibi táyé mọ̀ fílẹ̀ fún for thirty eight years ló fi wà ń bẹ̀ ibi táyé fílẹ̀ àgbà tí Jésù dá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni máa yóò bá ṣe bá kú ká ní Jésù dá sí torí kò sẹ́ni tó fẹ́ ṣàánú ẹ̀ olùkàkù olórí dorí ẹ̀ mú ni bẹ́ẹ̀ ni olórí dorí rẹ̀ mú ni ayétáyé wà nù olórí dorí rẹ̀ mú olórí dorí rẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó dẹ̀wò pé ajẹ́kẹ̀tẹ̀ ìṣàánú fún ẹ o ti fẹ́ jù mí ìwọ ṣáà nọdún ìwọ nọdún ìwọ gbogbo ajá ká vote fún máì pé kó máa lọ kó lè kó lè kó ṣàgbàlọlé o ti di ṣàmàn bí o ti di tìjú èrò ni kò sí nǹkan tó kàn bẹ́ẹ̀ àgbà tí Jésù ló Jésù ayé rẹ tó lè ṣàánú fún ọ ọlọ́run ló lè wo ayé èèyàn tó bá ń wo èèyàn fún nǹkan kan mọ̀ ọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti báyàn sọ ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹgbẹ́ mi síbi ìwọ kẹ̀ níbo àwọn ẹgbẹ́ yẹn tẹ̀sí lo àwọn ẹbí ẹ̀ lọ́jọ́ mẹ́ta mẹ́ta ọdún kan wo ọ̀rọ̀ ayé ẹ̀wọ́ nìkan ló kù fún wa máa bá ara ẹ̀ fà á o ó ti rí tíláì gbogbo ọ̀nà bọ̀ Jésù gba Jésù rè orí àánú ṣe àmúmáyé pẹ́ńbí ẹ̀ẹ́dẹ̀jọ́ pẹ́ńbí ó wẹ́ pé ṣé o fẹ́ lọ jésù rí wọn pé jésù rí jésù ó pọ́sibú kí jésù tẹ̀ máa kọjá kó n tẹ̀ máa jọ ṣùgbọ́n jọ kó bá yẹ pàdé ó sọ fún oníṣòwò fẹ́ lọlé ó bá tún kẹjọ rò àmì ìbára ní mi síbẹ̀ ni ó fún kó fẹ́ lọ ah, ìyẹn pé ṣó o fẹ́ lọlé ṣó o fẹ́ dìde máa lọlé ah, ah, ó bá ṣe ṣe tó bá gbàgbọ́ olúwa arógun ọlọ́run àwọn gbàgbọ́ òun ti tra gbogbo bẹ́ẹ̀ sọ kókó wọ́ọ̀kì ó sọ̀rọ̀ náà sì dìde ibi táyé fi mílẹ̀ sí o ọlọ́run jẹ́ kí n kú ọbẹ̀ ní ipò àrọ́bí yẹn ipò àlẹ́ṣeyọrí ipò àníwé ìgbélú gbogbo agbára tí ò fẹ́ kí ìrìn àjò gbé mi gbogbo agbára tí ò fẹ́ kí n rọ́ ń tọ́ka sí gbogbo ṣe lọ ẹnu àṣepa pé báàgì ẹ̀kan tó gbé lọ wà nípa wa o ẹ Jésù gbogbo agbára má ṣe rere ibi táyé fi mílẹ̀ sí ibi táyé fa yé àwọn ọmọ mílẹ̀ sí ẹ̀yin ogun ọ̀run o ẹ kú ọbẹ̀ ní mo kú ọbẹ̀ lórúkọ Jésù kú ònupò àìní mo kú ònupò gbèsè mo kú ònupò àbúbọ mo kú ònupò kan o ọ̀run mi kú òbẹ ìdè mi já lónìí mo bọ́ lọ́wọ́ ogun yẹn ogun àfàsẹ́yìn ọ̀run dìde fún ìrànlọ́wọ́ mi ní orúkọ Jésù mo bọ́ lọ́wọ́ agbára yẹn ó yẹ sọ́dàdúrà mo bọ́ lónìí o mo bọ́ tọmọtọmọ ibi táyé fàyè mi lẹ̀ mo bọ́ agbára jíde mú mi bọ̀ agbára jíde fà mí kúrò mẹ́ ní orúkọ Jésù ayé mi kò nú ìyà ayé ọmọ mi kò nú ìyà orí mi kò nú ìyà ní orúkọ Jésù mo dẹni àpèsè ààyè kàtàyàbà mo dẹni ìbùkún ní orúkọ Jésù mo tẹ̀síwájú ní oríire mo pọ̀ sí i ó yá gbàdúrà ó pọ̀ sí láti lọ rẹ dópin your shame comes to an end your failure comes to an end your disappointment comes to an end the Lord help you the Lord support you the Lord lift you up ó rà àánú gbà Ora ráàánú gbà ó ráàánú gbà ora ráàánú gbà ó ráàánú gbà ó ráàánú gbà ó masaida O rí masaida O rí masaida O rí masaida O rí masaida O rí masaida O rí masaida Ora ráàánú gbà àánú fọ̀hún fún ọ àánú fọ̀hún lórí ayé rẹ àánú fọ̀hún lórí iṣẹ́ rẹ àánú fọ̀hún ayé ọmọ rẹ ó ráàánú gbà ọ̀nà rẹ ráàánú gbà ayé rẹ ráàánú gbà ìtìjú kò ní ọ̀nà rẹ ẹkún kò lórí ayé rẹ ní orúkọ jésù ọ̀run dìde fún ìrànlọ́wọ́ rẹ wọ́n wà dùà orúkọ jésù kristi olúwa wa wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe mo ní wẹ́rẹ́ ló bá mi ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun tí mo rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá mi ṣe ohun táyé rò pé kò ṣeé ṣe bàbá wẹ́rẹ́ ló bá mi ṣe ọlọ́run kò ṣì ti ń wẹ́rẹ́ lónìí ọlọ́run ti ń dáhùn àdúrà ọlọ́run ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ you have resigned to his power you have resigned to his grace and faithfully he said there is no other way it's only God that can do this for you mo wá gbàdúrà ni kó farahàn fún yín ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé pé kó ṣe kó farahàn fáyé yín ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé pé kó yanjú ẹ̀ kó yanjú ẹ̀ fáyé yín ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé kó kó ràn yín lọ kó ràn yín lọ ọlọ́run tẹ gbẹ́kẹ̀lé pé kó wò yín lórúkọ jésù kó dé fúnra lọ́wọ́ yín olúwa kó ṣe fún yín olúwa kó gbè yín níjà ọ̀rọ̀ rẹ lórúkọ jésù kó kò lu ẹkún ọ̀rọ̀ rẹ di ayọ̀ lónìí ayérayé fà yín lọ́wọ́ sókè o ò ní jábọ́ ojú ò ní tì ọ́ ogun náà ṣẹ́ o ò ní gbérí mọ́ ẹ lọ ṣe rere o gbogbo ènìyàn yẹn lọ́ra àánú gbà ẹ ti fi ọ̀rọ̀ yín lọ lọ́rùn ó yẹ bá àánú pàdé ẹ ti bá olúwa sọ láàárọ̀ yìí olúwa kó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ nu ayé yín bẹ́ẹ̀ ni kẹ́ ẹ kọrin tuntun ọwọ́ olúwa kàn ó gbogbo àlejò kálejò lórúkọ jésù tó lòdì sí ògo ọ̀run kọlù wọ́n àrùn sí ògo ní mú ọ efu ò ní mú ọ ayé ò ní rí ọdẹ ní orúkọ Jésù kó ráàánú gbà ó yan ọ àbò dájú lórí ọmọ ò ní sọ kankan nù ìwọ náà ò ní sọnù ọdún yìí ò ní gbé ọ jẹ àbò Jésù dájú Olúwa daṣọ àṣírí ayé rẹ ní orúkọ ó daṣọ àṣírí bò ọ̀nà òkè lókè ni ló máa lọ ò ní ò ní wálẹ̀ ní orúkọ Jésù ọ̀run gbé ọ̀run fà ọ́ lọ́wọ́ sókè ọkàn rẹ balẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín ṣàmì dáadáa àmín àmín lórúkọ Jésù hallelujah ẹ ká fún mi pé àdúrà tẹ̀síwájú by God's grace remember our seven days and seven hour prayers continue tomorrow by God's grace in the morning uh, seven hours seven hours seven days prayer. Um, so continue to this morning, and the Lord your God will do great things in your life. So I starting by six, as you know, and uh, what uh, again, and those that want to be a blessing to the work of God in Nigeria, by God's will, by Him, remember is next month. Whatever that God has laid upon you, àwọn tó lọ bá fi sọ̀rọ̀ láti ṣe, wọ́n tó bá she. ṣe ráìsì, tó bá lè ṣe, <laughs> tó bá lè ṣe ẹ̀wà, tó tó bá lè good goods tó bá sì pé owó náà ni láti fi ra it's okay uh, and no please if you want to do that let and if you want to send anything ẹ kọ pé fún nǹkan báyìí ni o please make sure you specify pé nǹkan báyìí ni pé nǹkan báyìí fún Nigerian clinic and if you want to do naira it's okay um, by God's grace we will be expecting things to come in now so we can know what to do and what to plan for remember by planning ajáde gbogbo Nigeria ká wà so and we don't want people to come and they can be blessed so whatever God lay upon your heart láti ṣe you know please just know if you want to make a promise no wa àpò rice mo lè ṣe o so we know so we know. kó fún ọ ní ìbùkún lórí ọjà rẹ ọjà rẹ kó bẹ̀rẹ̀ sí ta let your business